màmá wa àdìrẹ́ lẹ́kọ̀ọ́ àdìrẹ́ lẹ́kọ̀ọ́ ṣé wọ́n máa ń lo ẹ̀kọ́ ọmọ ni kó tó di pé wọ́n dì àbí kí ló fa àdìrẹ́ lẹ́kọ̀ọ́ gan tí wọ́n ń pè. ẹ ó ṣe ìyọkọ mi ó yẹ kó o béèrè bẹ́ẹ̀ láfún làárà tabara hmm. láfún tí wọ́n ń jẹ yẹn hmm. á wàá rò á fèlò rẹ̀ sí i là fi ń diṣọ ẹlẹ́kọ̀ọ́ kì í ṣẹ̀kọ́ là fi ń kì í ṣẹ̀kọ́ jíjẹ là fi ń di aṣọ ẹlẹ́kọ̀ọ́ hmm. láfún là máa fi dì. Hmm ẹ ṣe màmá wa ẹ kú ohun látàárọ̀ ẹ látìgbà ti bẹ̀rẹ̀ ìbéèrè lọ́pọ̀lọpọ̀ ti ń béèrè wípé mọ̀mọ́ tá a gbé wá sórí ètò yìí gan-an ó yẹ ká mọ̀ wọ́n mọ orúkọ mọ̀mọ́ wa ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti agboolé tá a wà yìí gan. ráfàtú àkànní lèmi jẹ́ ilé àká nílé bàbá mi ilé àká ìdí aró ilé àká lẹ́wà yìí. ìdí aró ilé àká ǹjẹ́ àtúrìbò míì tó jẹ́ pé wọ́n ti ń da aró yìí ní ìlú tá a wà yìí. nígbà tí ayé rojú tí gbogbo èèyàn wà láyé kò síbi tẹ́ẹ̀dẹ̀ lóṣogbo tẹ́ẹ̀ ní rí aró àmọ́ kò sí àwọn ọmọ wọn tó lè tún pé àwọn ò ṣiṣẹ́ arúmọ́ torí fún kínní bí ẹ̀gbin lọ́jẹ́ lójú wọn kò sì jẹ́gbin ní kò jẹ́ kórìíra lára lọ́dọ̀ àwa nígbà tí mo pé iṣẹ́ wa iṣẹ́ àwọn ìyá wa là ń ṣe là ní òjì káwa ní òkú ńbẹ a lo èkó atúnpadà wa àtúnwá ń ṣiṣẹ́ náà ni. ẹ ṣeun màmá ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ náà lẹ́rí tí ẹ ti ń gbọ́ látẹ̀ní látẹnu màmá wa Ráfátù àkànní lórí ètò tí a pè ní aró dídá nílẹ̀ kóòtù òjíire lára àwọn àṣà àti ìṣẹlẹ̀ yorùbá tí a ní àwòfẹ́ kí ó parun rárá àti rárá ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé irú àwọn màmá yìí ṣì wà láyé ṣùgbọ́n bẹ́yìn náà bá ń gbọ́ wọ́n ní àwọn èèyàn ò fẹ́ fi bẹ́ẹ̀ mọ́ ọ kọ́ bẹ́ẹ̀ dẹ̀ ní bàbá ní àwò lóòótọ́ a lè mọ̀ wò pé iṣẹ́ ẹ̀gbin ni níbẹ̀rẹ̀ àmọ́ tá a bá wo aṣọ tó rẹwà tí ó ń ti bẹ́ẹ̀ jáde bẹ́yìn náà báwo eléyìí tí mo fi kọ́rùn yìí ara àwọn aṣọ tó ti bẹ́ẹ̀ jáde ni bá a bá fi ara tán kò ní í jáṣọ ẹlẹ́gbin ẹ gbọ́ níbo ni àṣà wa ń lọ níbo níṣe Yorùbá ń lọ láṣẹ ní kò gbọ́dọ̀ parun mọ̀mọ́ kí ni tí ẹ fẹ́ bá àwọn èèyàn wa sọ nílùú tí wọ́n ń gbọ́ wa. àtẹ̀tí sọ́sọ́sọ́sù ni wọ́n wá lẹ́kọ̀ọ́ wọ́n wá ń bàdàn pé kí wọ́n bá sọ fún gómìnà tó wà ń bì kó wá ṣàánú wa kó bá wa tún di aró wa ṣe tó bá wa tún di aró ṣe yóò tún jọ yóò tún jọ àwọn èèbò mọ́ wá bí kí wọ́n dákun torí ọlọ́run kí wọ́n wá ràn wá lọ́wọ́ o kí wọ́n ṣàánú wa kí wọ́n wá páànù yóò ti bọ́jọ̀ bá dé ní ìṣẹ́ nìkan lè dùn bíbá yìí mọ́ bí gbogbo eh, àwọn artiste bá dẹ̀ wá bíbá yìí ọ̀dọ̀ wa náà ni wọ́n ń wá kò síbòmíì tí wọ́n lè lọ kí wọ́n bá abẹ lọ́run a sì tún bẹ̀ wọ́n kí wọ́n má jẹ́ kó parẹ́ o kó má parun kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n bá tún páànù wa ṣe o kó di tuntun kí wọ́n bá tún di aró ṣe kí wọ́n ṣàánú wa ẹ ṣeun màmá ẹ wá máa gbọ́ àwọn ẹ̀yin àgbà náà lẹ́ máa ń sọ àwòwé pé ọ̀pá arókì ìbárókú mọ̀mọ́ ẹ bá wa tú èdè yìí. ọ̀pá arókì ìbárókú àwọn tó ń lò wọ́n wá máa ń ràwọ́ ọmọ tí wọ́n fi ń ṣe àmọ́ bí ọ̀bà sí ọ̀pá aró bí ọ̀bà sí kínní àlérò aró ni a sì fi yọ̀ṣọ́ sí òkè tá a bá fẹ́ yọ̀ṣọ́ nínú aró ni wọ́n fi ń sọ pé ọ̀pá aró kì í bá aró kú. ìjọ kan tí ẹ ní ọ̀pá kan pàtó tẹ́ ẹ máa ń lò láti fi ro aró yìí àbí ọ̀pá tẹ̀yàn bá ti rí náà ni ó di lílò fún aró ní rírò. ní rírò a máa lo agùnmọ́nì yìí inú tí wọ́n gbìn wọ́n máa wá fún ata àfihàn kì í ṣe ìyàjọ kan ìní ọ̀pọ̀ gbogbo kè báyìí ọ̀pá aró ni torí àwọn tí wọ́n ń rà àmọ́ tí wọ́n fi ń ṣe wọ́n wá máa ń rà lọ́wọ́ wa ni ní ọ̀pá aró yìí o mọ̀mọ́ a gbọ́ wípé bí omi aró ìbáṣiṣẹ́ débì kan wọ́n ní ó tún máa ń ní ìlò kan tí àwọn kan tún máa ń lò lábala kan ẹ̀gbọ́n ṣé bẹ́ẹ̀ lórí ṣé omi aró tí ó dàbí ẹni pé bóyá ẹ ti lò ó tó pààrọ̀ ṣó ní ìwúlò tiẹ̀. ó ní ìwúlò omi ajé ni o hmm. àwọn ń wá rà lọ́wọ́ wa àwọn àmọ́ tí wọ́n fi ń ṣe àmọ́ wọ́n wá ń rà hmm. wọ́n wá máa ń rà pé àfẹ́ra omi aró tí aró tó ti kú wọ́n máa ìwọ̀n àlè ta yìí hmm. omi aró là ń ta lọ́wọ́ à wọ́n máa wá rà. ẹ ṣeun màmá tó màmá wa gẹ́gẹ́ bíi ti ẹ̀sọ́ lẹ́ẹ̀kan wípé wọ́n ń ra omi aró yìí ṣùgbọ́n ẹ̀mọ́ tán fi ń ṣe ṣùgbọ́n a gbọ́ wípé bí àìsàn kan bá ń ṣe èèyàn yálà bọ́yá ojú egbò wọ́n ní bí wọ́n bá lomi aró sí i wọ́n ló níṣẹ́ tó náà ń ṣe. ó níṣẹ́ tó ń ṣe o wọ́n wá romi aró yìí lọ́dọ̀ wa tí wọ́n wá rà láti dálẹ̀ tí wọ́n fi ń ṣe tó wọ́n bá da nǹkan sóko tí wọ́n bá wá rà yọ pàkú àbí wọ́n da nǹkan sínú ṣọ́ọ̀bù fún yàn tí wọ́n bá wá rà yọ pàkú àbí ẹṣin ọdẹ kọ́ wọnú ṣọ́ọ̀bù wà báyàn tí wọ́n bá ti bù wọn báyìí yóò lọ iṣẹ́ tó ń ṣe nìyẹn wọ́n mú o àwa máa mú kò sí ti ń ṣe lọ́dọ̀ wa hmm. oògùn gidi ni o. pé bí omi aró ṣe wà yìí ó ṣe é mu ó ṣe é mu o kò sí ní àléébù kankan tí ń ṣe nínú àgọ́ ara. tó lè ṣe hmm. bí wọ́n bá sa nǹkan síyàn láyọ̀ ìpàkú ni. Hmm.